bihi wa mawalahu wa ba'd ìpẹni fún Ọlọ́hun subhanahu wa ta'ala ọba tí ó tún sọ́wà di ìwúrọ̀ jùmọ́ àti èmì abẹ́ ọlọ́run gbogbo ìgbà tó wù tí èmì àti yí tí a lò lórí ilẹ̀ ayé ọlọ́run wọ́n já padà sí aburú lẹ́sìn wọ́n jẹ́ òdébẹ́ nìkọ̀ọ̀kan wa àti níwà àti níṣe lẹ́yìn wá gbà náà gbogbo àwọn olùkọ́ lọ́ fún ètò yìí pátápátá òwúwa pátápátá ni a kí ọlọ́run kó bá ní san ilé ẹ̀sùn lórí kọ́lọ́run bá ní dúró tì yín bákan náà sì ní kó gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí kí wọ́n ti jẹ́ pé ọlọ́run táwọn ti di òkú ọlọ́run bá ní ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wọn bákan náà gbogbo àwa tí a bá ń ṣe fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún ètò ní ìtò wa gẹ́gẹ́ bí a ṣe mọ́ ṣàlàyé fún wa ká lọ sí Jaiz Bank níbi tí account number wa ti wà níbẹ̀ pẹ̀lú zero five. 1031179 ilé ní Al-Huda Islamic Development Foundation orúkọ tí a bá níbi account number yìí nìyí ní Jaiz Bank lẹ́yìn wàgbà náà pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣesí wa àkòrí ọ̀rọ̀ wa ní òrọ̀ tèmi ilé tí a tún mọ gbéra wá rìn ní orí rẹ̀ gẹ́gẹ́ bí olùbánisọ̀rọ̀ wa bí a ti ń bẹ lọ́hùn nínú àánú rẹ̀ pé ohun tí kò sí déédéé kí lọ́hùn wí kí ni ànẹ́bì wí ọlọ́run wọ́n jẹ́ kí ó ti ẹnu ẹnìkọ̀ọ̀kan wa jáde gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí náà tí a sì ń tàṣe àgbẹ̀rẹ̀ dákùn bí tí wàhálà yìí ti wọ́ ọlọ́run nìkan ló yé ìjẹ́ ká tó bá kò nínú ẹ̀ṣẹ̀ àkórí wa lé nìgbẹ́ mo sọ síwájú òun náà ni sọ̀nà ẹ̀yìn al kí ni àwọn onírìnrìn dáadáa tí islam tọ́ka fún wa àti èrè tó wà níbi kàmọ̀ sí wọn òun ní olùbánisọ̀rọ̀ wọ́n kọ́kọ́ bá ní yànnàná kọ́lọ́n kí ó kún wa lọ́wọ́ bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوم يتسواجوا tí a fi sábì Allah subhanahu wa ta'ala bákan náà fi ẹ̀yìn fún àwa tọrọ kí a ti gẹ̀fà níbi Allahumma salli ala Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim ìkẹ́ ọlọ́run ọlọ́lọ́run ọlọ́run jí kí ó túbọ̀ wọ́n sí gbélé Ànábì sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn sàhábà ní àpapọ̀ akí gbogbo olùkún ètò lọ́wọ́ bákan náà a sì kíwà kú àkókò tí à Allah subhanahu wa ta'ala nígbà tí a bá kúrò nínú àdánwò tá à ń bẹ̀ ń bẹ̀ jẹ́ kí á dáa ju bádẹ́wò náà sì bá wa lọ. Naam gẹ́gẹ́ bí wọ́n sọ fún wa pé àkórí ìbánisọ̀rọ̀ wa lónìí òun náà ni sanaa'ul ma'ruf òun náà ni ìmọ̀ ọ̀sẹ̀ dáadáa ohun táwa náà tí wọ́n ń pè dáadáa gbogbo èèyàn lọ́mọ̀ pàápàá jùlọ nígbà tí wọ́n bá ṣe sọ́dọ̀ wa àwọn mọ̀ pé dáadáa ni wọ́n ṣe fún wa yìí yálà nínú ẹ̀sìn àti àṣà ń ti jẹ́ dáadáa náà dáadáa jẹ́ ṣùgbọ́n ti Islam ṣe wá lójú kòkòrò tó pọ̀ nípa àmọ́ sí dáadáa sábà wá ń ṣe dáadáa yìí kódà rí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹni yóò tó bá ṣe dáadáa sọ́dọ̀ wa Ànábì ní ká appreciate ẹ̀ onífà káfí hóhò ẹ̀yin náà ẹ appreciate ẹ nìyẹn ẹ acknowledge ohun tó ṣe tẹ́ ẹ bá tiẹ̀ wá ní nǹkan kan tẹ́ẹ̀fì compensate tàbí tẹ́ẹ̀fì appreciate ẹ fún un pé jazakallahu khairan tí ọlọ́run wọn sàn wọ́n náà lẹ́sàn dáadáa ọwà ní kódẹ̀ ní tọ́ bá sọ bẹ́ẹ̀ fún yàn ànábì náà nìyẹn ti gbógun ń ọpẹ́ tá a dúfẹ́ tó ṣe lórí bákan náà àdámọ́ ọmọ èèyàn òun náà ni pé gbogbo ẹni tí bá ti ṣe dáadáa sí wa ọkàn mọ́ fàmọ́ nífẹ̀ẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni táwọn èèyàn mọ̀ fẹ́ kódà Allah subhanahu wa ta'ala tó dáa yọmọ nífẹ̀ẹ́ rẹ̀ kò síbi tá ti rí lè bí ọjọ́ pé nù ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam tá a padà bọ́ sínú ẹ̀ tá a bá ti wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a mọ́ kojú nínú ayé àwọn nǹkan kan mẹ́tọ́ jẹ́ torí pé kò sí ohun tí wọ́n gbẹ̀yìn dáadáa bí ó jẹ́ pé dáadáa náà ni inú tó sì gajù inú tẹ́dà mọ́ sáré rẹ̀ òun náà ní báwo lẹ́ni tó dáwa tí ó sì nífẹ̀ẹ́ wa lópin tọ́lọ̀n bá ti nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bó ti wá nù hadisu wàlí hadisi ìtọ́yọ̀ annabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ní àwọn èèyàn kan bẹ wọ́n mọ súnmọ́ pẹ̀lú àwọn ọ̀ràn èèyàn wọn ò níyẹ̀ wọn níbò wọ́n tún mọ súnmọ́ pẹ̀lú di ojú wọn òun ó di etí ìgbọ̀rọ̀ wọn tó fi wá jẹ́ pé ẹni tí bá múrú ẹni bẹ́ẹ̀ lọ́ta òun ọlọ́run gẹ lòun ọmọ sí kíni lòun ọmọ gbógun tí ibi tá ti wá rí eléyìí òun náà ní níbi ìmọ̀ sí dáadáa pàápàá jùlọ ewu yóò sá ń bẹ́ńbẹ́ alámọ̀rí wa títí ń tò báwo ni ò sí ní dàrú dáadáa láì dé mọ́lẹ̀ èyí díẹ̀ kàtó dáadáa náà láàfi dé mọ́lẹ̀ káwà padà sọ́dọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam annabi jóye wa pé nínú àdísí àfáwà tọ̀bàrání àti àfáwà ibn abi duniya tí wọ́n gbé jáde asàrù yìí sì ní àlàáfíà wọn ni ni gẹ́gẹ́ bí àfáwà nasiruddin al-albani ti gbé jáde nù aljami sahihu wọn annabi sallallahu alaihi wasallam ni ahabu nasi ilallah ẹni tí ọlọ́run ọba fi nífẹ̀ẹ́ sí jù nínú àwọn èèyàn tọ́lọ́wọ́n bá mọ́ fẹ́ràn rẹ̀ òun náà ni àwùnfà òhun ẹ̀ tí bá ń sàǹfààní fáwọn èèyàn ẹ̀ tí bá ń sàǹfààní fáwọn èèyàn àwọn náà sì mọ̀ wípé nú ọ̀rọ̀ láàrin àwọn tá a Yorùbá ní abẹ́ tí Yorùbá lédè tí wọ́n náà sáwọn náà ni wọ́n fi ń wí tí wọ́n bá pè èèyàn ní mọ́ sàǹfààní èébú tó ga ni yóò bá ti ní àwọn oníranran tó wọ́n tẹ̀ wọ́n fi qualify wọ́n lè púpọ̀ húlò fẹ́ ìbò ọ́tọ́sọ́ ti fún ìjọba Ànábì sallallahu alaihi wasallam wá ní ẹni tọ́lọ̀wọ́ bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ẹ̀dá tọ́dá léèyàn òun náà ni àǹfà òhun ẹni tí ń sáǹfà nífàwọn èèyàn àti èmi àti a jí ọkọ tá a húlò fáwọn ìyàwó wa àwa tá a jẹ́yàwó sáàhúlò fọ́kọ wa àwa tá a jọmọ sáàhúlò fáwọn òbí wa kakọ́kọ́ gbé e láti bẹ̀ torí pé ń bẹnú ọkọ tóbìnrin ọmọ pariwo pé a kámọ́pa alẹ́ ni ìdí ń bẹnú ìyàwó náà tẹ́kọ́kọ́ ní òkútọ̀ ni ọmọ táwọn tọ́ pé ti mọ́ yóò bọ́ sọ pé àkúkú bí ọ̀sán ju ọmọ lásán lọ kí ni tí mọ́ ọmọ lásán òun ẹ̀ lọmọ tí sí ọmọ ìwúlò ọmọ tààrí lára rẹ̀ ọmọ àwòsúnkún tí è e sáwò àwòtútù ojú ọmọ fanilẹ́kún tí è e sọmọ rẹnilẹ́kún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tọ́mọ bá ń bẹ́ẹ̀ bí tó jókòó sí àti kọ́mọ wọ ọkọ́ náà torí pé ìjókòó rẹ̀ ìbànújẹ́ ní ọba kò ń bẹ̀ àbí yá mi náà torí pé àǹfààní a ní àwọn fàwáìdì àwọn àǹfààní kí èyí tó jẹ́ màánàwíyà material benefit pé àǹfààní nǹkan fojú rí kìí gbọ́ra nǹkan fúnni ó sì nǹkan fúnni ó lè jẹ́ láti sàǹfààní fáwọn èèyàn ó lè jẹ́ ìrẹ́ẹ̀rin músẹ́ sí wọn láti sàǹfààní fún wọn bá nẹ́bí ṣe ní ìrẹ́ẹ̀rin wa ìtújúká wa sẹ́ntọ́ wádọ̀ wa àbí sẹ́ntọ́ yọ lókèrè ànẹ́bì ní sàárà ní tàbátì ẹ̀ ní nǹkan táàfún tà lówó táàfún àlóúnjẹ táàfún ló fi ní tàbá súnmù rẹ sí ọmọ ìyá rẹ ànẹ́bì àníbi wa ni ẹni tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù òun lẹ ti ń sàǹfààní fáwọn èèyàn bákan náà ó ní wa ahabbul a'mali ila Allah ìtọ́lọ́wà nífẹ̀ẹ́ sí jù náà àwọn ọ̀sẹ́ náà àríkàlù kùránì gbé wá fún wa pé ọlọ́run ní òun fi àsìkò búra ó ní gbogbo èèyàn pátá ni wọ́n ń lórí ahún wọ́n tún ń sọ̀rọ̀ yìí náà pẹ̀lú iṣẹ́ ọwọ́ pé wà ámìlú sọ̀lẹ̀hàd wọ́n tún ṣiṣẹ́ dáadáa àdíṣẹ́ òun wá gbé wákì ànẹ́bì ni èyí tọ́lọ Allah subhanahu wa ta'ala fi nífẹ̀ẹ́ sí jù náà àwọn ọ̀sẹ́ òun náà ni ẹgbẹ́ wa

tẹ́dùnú ń tọ́dọ̀ wa bọ́sọ́dọ̀ àwọn òbí wa kí ọmọ ọbẹ̀ nínú àkọọ́lẹ̀ iṣẹ́ tọ́lọ́wọ́n ọba tí ń nífẹ̀ẹ́ sí jù kí ó bí sàwọn ẹ̀dẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà anábì tó tẹ̀síwájú ó ní àwòtẹ́kṣif á ní okòrò bẹ́tà àbí ilé ìjẹ́rin ẹlẹ́ẹ̀kẹta

lábẹ́ ilé ìbáyìí anẹ́bí ni àbẹ́yẹnsẹ báyìí tó fi ìdùnnú kan kó sí gbáyà ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo àbí ọyọ́ kúrò nínú wàhálà kan lẹ́yìn bẹ́ẹ̀ anẹ́bí ni àwòtẹ́kìdì ánìhùdé ìnàlì abẹ́ni ìtẹ̀ wà nù gbèsè àwọn àbá ó ń gbèsè lọ́pọ̀ kódà àwọn èèyàn mọ́ sọ ọ̀rọ̀ pé ẹni tó bá ń tajà tó lóhun ní ta gbèsè wọ́n kò ti ìsẹ́ tí ó sóò ìyẹn mọ́ wá jẹ gbèsè owó ìyẹn mọ́ jẹ gbèsè yìí onírànràn ní gbèsè tó kó wá jẹ Ànábì sallallahu alaihi wasallam wá ní àbẹ́ ìyànràn ẹni àwọn tààjọ ń bẹ́ẹ̀ tẹ́kù kò sí ohun tí ò fi jáde tó ju pé gbèsè lọ ẹlòmí ń gbé ayé lórí gbèsè ni tó bá gba oúnjẹ àwìn lọ́wọ́ ẹni yìí títí fún bí oṣù kan yọ́ọ̀tọ̀ bọ́ síbò míì tẹ́kù kọ̀rẹ́ tí ó fún lọ́fẹ̀ẹ́ àwọn ọ̀nà kan bẹ tí kọjẹ́ gbàbẹ̀ torí pé ọtí àlọ́ ọlágbáyá kò rówó san ó tún ti pààrọ̀ ààyè pé jẹ́ tún bọ́sọ́dọ̀ ẹlòmí ibi tí wọ́n mọ̀ ní lórí pé yọ́ jẹun kò sì fẹ́ jalè

àdúkọ̀ lágbára lóòtọ́ á gbégbèsè yẹn kó fún torí gbégbèsè <laughs> ìròrí ìrònú kárìbọnú iná ẹ̀ nílòrù ìtì mọ́ sọ ní dárọ lójúmọmọ tí yóò nílẹ̀ jáde jájọ́ débi bá ah, ńlọ ọkẹ̀mẹ́ ọlọ́ọ̀bì kankan kìí ṣe kankan torí gbèsè ni anẹ́bí ń kàfọ́ wa nínú àwọn dáadáa tàpé ní sọ̀nà olùmọ̀ àwọn dáadáa tàpé dáadáa ìka sẹ́gbèsè àwọn tẹ́tùrùdù ánìkùjú àì àbí ẹni tẹ́bí ń pa pàápàá jùlọ lásìkò tá ń bẹ yìí àwọn kan ń bẹ pé gbélé mọ́ jáde ẹlòmí ti wà nú gbèsè ẹlòmí ti wà nú ebi báyìí torí pé bẹ́ẹ̀ nú àwọn ẹ̀dẹ́ èèyàn tó jẹ́ pé tí ó jáde lójúmọ́ ṣiṣẹ́ ó ni àjẹ́ ọlọ́run lánàá fáwàtà ní nínú ọ̀nà kan táàfíra àánú ọlọ́run gbà nínú àwọn ọ̀nà kan tó fi jẹ́ kí àwọn tí ń dojúkọ wá láwọn ọ̀ṣòro àwọn ọ̀nà àbáyọ̀ kan lóòtún là fáwa lára àwọn kan báwo láti ti sẹ́m̀bẹ̀ oní tó dá ibi padà káwá bèèrè gbogbo àwa táa ní lẹ́nu ìgbà tí ń ṣẹlẹ̀ yìí mélòó tẹ́lẹ̀ ní àbá àmọ́ tẹ́lẹ̀ ni mélòó láti ń dà láníyàn nísìnísì náà pé pẹ̀lú ògùn ọlọ́run àwọn tẹ́bi ń pa tẹ́mi náà pé ọwọ́ ebi ń bẹ lára àwọn eléyìí wọ́n mọ̀ tọ̀dọ̀ mi jẹun a tilẹ̀kùn ibi pé ebi ilé lágbájá yìí ìtẹ̀bi tọ́wọ̀ arínú àwọn tó ti lọ́nà àwọn sọ̀hábà táwọn tiẹ̀ ti sọ́ di sẹ́tọ́ jẹ́ pé níjọ́ wọn kú ni wọ́n tó mọ̀ pé àti lágbájá ní mọ́ àwọn èèyàn lóòrùn tálkà làwọn lè wọn ò yóò sì rú odidi àti oúnjẹ yọ́ mọ̀ lọ já sí ẹnu ọ̀nà ilé wọn tó bá ti kẹlẹ̀kù sàlámù aléèkù yóò jú lẹ́m̀bẹ̀ yóò họ̀ tó bá kẹ̀dí láàárọ̀ wọ́n bá oúnjẹ ọmọ jẹ́ lọ ní torí pé ebi ò tébi lèyàn wò pé à gbé kalẹ̀ àbí fi ṣe nǹkan ni àbí wọ́n lọ ni torí pé tálíkà mí náà ń para rẹ̀ kú lọ àwọn ní torí pé tí ọba ti sí àkídà tí ò sí gbàgbọ́ òdodo ilmu tawhid nínú ẹ̀mí ẹ̀dá tẹ́lẹ̀ yóò fọwọ́ ara rẹ̀ síra rẹ̀ bí wọ́n fún lówó yóò pẹ́ sáà wọn lò wọ́n fi háwó fún bí wọ́n fún lóúnjẹ yóò pẹ́ wọn lò sáà wọn àtàwọn ọmọ òun náà ni bí tọ́ pé àníyàn náà lọ́bá lòrò lẹ́mí rẹ̀ ọwá rẹ̀ ìṣẹ́bọ̀ tí tó náà tẹ̀ wá fi múfù díẹ̀ ṣùgbọ́n àkídà burúkú àdíọ́kàn burúkú tọ ọgbọ́lọ́run tọ da ọgbọ́ yẹn níbẹ̀nu tí ààrẹ fi ń ní lọ́wọ́ méjì lọ́jẹ́ ọjẹ́ ti dúkìá àfọwọ́ ẹni rí táàrí ọ̀tọ́ ní ti gbàgbọ́ tó jẹ́ nínú rẹ̀ òsì a ní alfakru almadi àti alfakru almanawi material poverty àti immaterial àti àpẹ́ spiritual poverty torí pé ọlọ́lọ́hun ṣùgbọ́n ọmọ ìdúró ti tọ́lọ̀ mọ́ ti fẹ́ tó bá gbà agbọ́ tó dúró ti fún ẹ ló tí dànù ó túnmọ̀ pé bí wọ́n bá fẹ́ ṣe fún àwọn tọ́jà àwọn tọ́lọ́lá tí wọ́n fẹ́ ṣe

torí pé òun tó ń ṣe fẹ́lómi dáadáa pẹ̀lú gan ló túnmọ̀ fi ṣàìdá sọ́dọ̀ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wá ní àbẹ́yẹn dá ibi padà ó tilẹ̀kùn ibi pé wọ́n lọ́dọ̀ lágbàjá mọ́lá tó nílọ ẹnìkọ̀ọ̀kan wa kálẹ̀mí ara àwọn ìṣẹ́dára lélẹ̀ sana'ul ma'ruf bákan náà Ànábì sallallahu alaihi wasallam wá ní wa li an ma akhi al-muslim fi ajatin ahabbu ilayya min an ahtakifa fil masjid sha'ran Allahu akbar ànábì ní kí rọmọ ìyá mi mùsùlùmí tó ní bùkátà kẹtọ́ fẹ́ gbọ́ kí wá ti bùkátà àdágbọ́ kò rí gbọ́ èmi ni mo mọ̀ náwé tí bùkátà lè fi bíyá kí wá mọ ọba kájọ mọ́ rìn káàkiri pé ah, báwo ni ọ̀nà àbáyọ àbíkẹ́mì gẹ́mọ́ rìn kí pé lágbájá ní bùkátà mo sì fẹ́ kí bùkátà yóò bíyá kí mo bá ilé yìí káàkiri pé báwo bùkátà mọ̀ yá mi ó sì bíyá ànábì ni mo nífẹ̀ẹ́ sí ju kí n lọ sí ẹ̀yìn ti káàfù ní mọ́sálásí bó ti di oṣù kẹlọ

pàápàá jùlọ láwọn àsìkò tá ń bẹ̀m̀bẹ̀ báwọn bùkátà àwọn yóò sì bí ya lànẹ́bì sọ pé òun fẹ́ràn rẹ̀ jù kó òun sì ìtìká ìkóraró nínú ilé ọlọ́run fórí bí oṣù kan ànẹ́bì ní ìrìn lórí bùkátà ọmọ ìyá òun mùsùlùmí tí ó bí ya ẹ̀ ọ̀tọ̀ akù àwọn kankan tí yẹn mọ́ ná tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ò fẹ́ tàbá wá lè kọ́ra wá lẹ́ni jàmù ń bẹ̀ náà òun ni ó túnmọ̀ bẹ́ kò pàtì dáadáa ilé ìlànà fi tẹ̀síwájú pé wa man kaffa ghadabahu satara torí pé yóò bọ́ sọ pé ọmọ àlèèyàn ní irú tí ẹ́

káwà ní ọwá wò sàtàn pẹ́ tápá bínú sí òun lẹ́tẹ́ kí bínú wọ́n lápá lára rẹ̀ ní bínú fi wọ́n nítumọ̀ àwátá ju àwọn kẹlọ tó wa tí wọ́n sẹ́wọ̀n bínú sí wa ìjà ń gbìyànjú lọ ìbínú wa mi ọjọ́ pẹ́lẹ́ iná ń bẹ́ nù pàǹsẹ́ dáadáa táà fi ń béèrè àfihàn kí ẹ̀sẹ̀ wa alára pé ọlọ́run wa ẹ̀dẹ́ máa bínú ó mafúhùmù mọ̀hálàfà ní pé àṣírí rẹ̀ ọmọ tú káti ẹ̀wà fún alápẹ̀ẹ́rẹ̀ ẹni wọ́n sọ fún pé mọ́já títà ń bínú òun àti ẹnìkẹfẹ́ jà pé ẹláwọ́yá tí ò tó mi bí ṣe ń bínú ní bínú ní wọ́n fà lọ́sì wọ́n fà lọ́sì ẹn tó rò kó tó ń bá gbámú òun ó lù ìbínú wá sọ́dẹ̀ tó fúyẹ́ wọ́n kọlura wọn àtẹniyẹ báyìí ọmọ àti rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ni yíjí ń sá fún ọ ń sá fún ọ títí pé ah, ah, ẹ̀fàbà ń bẹ̀ wọ́n ọba ní òun lù níṣẹ́ kọmọ gbọ́ta káwọn olúra wọn ilé ìmáṣẹ̀ láàrin lọ́kọláya ìbínú dé olólù ìyàwó rẹ̀ náà ni ọ́sà lù náà ni àtìgbà tó ṣe lólùtọ́ tààràrà kò fìdí jálẹ̀ àtẹ́yàwó bá dé gbogbo àwọn tí ọ̀yọ́kọ́mọ̀ kò ní nǹkankan wọ́n padà mọ̀ pé ah, àti kò ní nǹkan pẹ́sẹ̀ ló fi rọ́ ọwá jókòó ọ̀dẹ̀ ni wọ́n ń dá ń jẹ fún ìyàwó tó níwò lè lọ iná òun lọ adẹ̀ tó yẹ òun ní padà tún wá bó ṣe jẹ bó ṣe mu bó ṣe gbọ̀nsẹ̀ òun ní ó kó jà ti parí lẹ́tẹ̀kẹsẹ̀

ولو شاء أن يمديه أمضاه ملأ الله قلبه رضا يوم القيامة ẹni yóò gẹ́ìsọ̀ ìbínú àti gádàmù ìmọ̀ ọjọ́ ọ̀rọ̀ àkọ́sọ́ bá ti papọ̀ àátù lọ́tọ̀ọ̀tọ̀ òun náà ni ẹni yóò tọ́ jẹ́ pé ó nípa àti jẹ nìkan níyà láti pé kí bínú rẹ̀ ọ́nà pé kọ́ gbẹ̀sán kọ́ lára ẹniyẹn

ń bá rìn pé báwọn bùkátà yóò sì bíyá àtà yóò sì bí tàhà títí tí bùkátà yẹn tó fi bíyá pé àwọn àjọ sáré kí báwọn láti gbé gbà báwọn láti gbé tọ́rọ yẹn wá fi túrù òní asbatallahu ta'ala qadamahu yawma tazillu al-aqdam ó sì mú ju abẹ lọ á sì gbábẹ̀ kọjá àdíbi láwọn kẹ́mbẹ̀mbẹ̀ tí ó kọjá lórí ẹ̀ gẹ́gẹ́ bí mẹ̀nàmẹ́nẹ́ tọ́mọ̀ bèèrè pé sáà tí ìkọjá ni táwọn tí ẹ̀ nípa àwọn ìkọjá nìkan àwọn kí ọmọ rákò àwọn kí ọmọ rákò mẹ́ yóò sì mọ bù wọ́n àwọn kí wọ́n já sínú rẹ̀ tí á já ti àjáṣe láwọn kí ọmọ bá káàkiri nínú àdíjà níbi sallallahu alaihi wasallam tánì ìdí sàlàyé ń bẹ lẹ́yìn ikú nìyàwó ẹni bá ń pẹ́ lẹ́yìn ikú kò sí nǹkan mọ́ ohun tí ń bẹ lẹ́yìn ikú ó ikú lọ

èyí tẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn fi pariwo pé aláwọ̀mọ̀sẹ̀ bí tí kọ̀dà nígbà ọmọ ń fọ ẹsẹ̀ yàwọ̀mọ̀sẹ̀ sílù àkìdáàbù ọlọ́tẹ́ tí ọmọ ọyẹ̀ ò nídìí kò wí eléyìí torípa nẹ́bí òkè awi sàábẹ̀kì òsì wírú ẹ̀rù ajẹ́pẹ́sẹ́ táàtì tẹ́sẹ̀ wọ́n fi rinlẹ̀ òníkẹ́ báwo láti wọn báwọn èèyàn rìnrìn ní bùkátà àwọn òsì bí ya anábíwá ni ẹ̀wá jíjẹ́ bó ti jẹ́ pé bí kásọ pé bí gùdùgùdù àbí ìwọ tàbá dà bóyin ṣe dùn tó yẹ̀ṣẹ́ bá dà sí báwọn ni ó ṣe yóò sì bá dùn oyin jẹ́ yóò sọ dídùn rẹ̀ dìkòrò bẹ́ẹ̀ náà ni wàá bú àmọ́ ọba dáadáa ẹni jẹ́ ni ilé ìlọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wá tẹ̀síwájú ànábì ni torí pé a mọ̀ dá àwọn àjàgà ikú bú ikú gbóná àwọn wàhálà àmọ́ ọkọ̀dí ilé náà afáwà àbídùnìyà ọgbẹ̀wá afáwà albanisi ní asàbò ìsọ̀ ọlálàáfíà káwàwò mélòmélò àwọn àdánwò tó pamọ́ sí wa tó yẹ́pá àwọn dada tí kó wá ń ṣe òun ní ń dá padà mélòmélò àwọn ọ̀rọ̀nú tí ń bọ̀ kébò láàfin ìgbà tó jẹ́ pé dáadáa tá ń ṣe òun ní ọmọ bí àwọn bùkátà yìí torí pé dáadáa tá rí kódà ká mọ̀ fojú kéré ọ̀kankan bẹ̀ ìpèsè láwájá ní wa ti dáadáa sí káwọn ọmọ bá ti wá lọ pàápàá jùlọ láwọn àkókò tá ń bẹ àtàkókò tá lọ ń dojúkọ torí pé ààwẹ̀ ń bọ̀ wá àwọn kan bẹ tó jẹ́ pé nígbà tí ò sí wàhálà mọ́ ti ló fi jẹ́ kí ẹni tẹ́sìn bá tún yé náà àwọn tọ́lọ̀ ń bùkún láwùjọ táà mọ́ yọ zakat kódà èèyàn lè ṣe ìjálù sàká rẹ̀ yíyọ pé inú Ramadan ní mọ́ yọ sàká ṣùgbọ́n láà pé àsìkò yìí ìnira ti dé àdébí ẹ̀rí irú ọ̀rọ̀ yìí inú ọ̀rọ̀ àfáwà Muhammad bin Jafar kọ́ àbí Jafar bin Muhammad tọ́sọ fún àfáwà Sufyan Sauri a lè kẹ́bí yọ sàká wa kalẹ̀ pé oṣù torí pé isi dáadáa oògùn ni kódà fáwọn tí àwọn tó jẹ́ dókítà tí wọ́n ti ní ọ̀sọ́nì àbáyọ kò yí àwọn ẹlẹ́mí bẹ tí ń bá yí wọ́n yẹ wọ́n pé àwọn orí nkankan ẹlẹ́mí ọmọ bí kò rọmọ bí wọ́n tẹ́sí tí ọkọ rẹ̀ ní àrùn kan ní ò lárùn kan wọ́n sẹ́sẹ́sẹ́ kò sí wọn wọn tá ni pé sí oògùn ní eléyìí kí ni tọ́ka àti ráwọn ọ̀rọ̀ inú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam káwàá mú ìtọ́sẹ̀lẹ̀ wá nígbà àfáàwà kátàǹpé ní Abdullah ibn Mubarak ẹnìkan lọ bá àfáà Abdullah ibn Mubarak ó ní mo kọ́ bá Abdurrahman ó ní òun ní egbò kan lójúgun òun kápẹ́ e-, egbò àdáàsán yìí bí ń pọ̀ yìí ní ń pọ̀ ẹ̀jẹ̀ gbogbo onírànràn ogun tí wọ́n ń júwe láti lò sí wàtàlùtù àtìbá fọ́làmù àǹtẹ́fì òbí gbogbo àwọn consultant nínú àwọn doctors mo ti consult wọn gbogbo alùkú prescribe ti ẹ̀ kò sí gbogbo kálùkú gbogbo doctor tí mọ̀ mo ti bá sọ̀rọ̀ wọ́n wò kí kílọ̀ ní àbáyọ báyìí anẹ́bìsì sọ pé gbogbo àmọ́dúlólógún àyàfikú alimahu man alimahu wájá hílọ̀hù máa ń jẹ́ hílọ̀hù àwọn tí ọmọ ọmọ ogun àmọ́dìkọ̀ ọ̀kẹ́ ọmọ ọmọ àwọn tí ó yóò pè tí ò nímọ̀ ọ̀hún nímọ̀ kí ló ní àbáyọ àfáà tó ti wá gbọ́ súnmọ̀ nẹ́bì yé ó ti mọ́sẹ́ dáadáa mọ́ sí àfáà wá wòye pé kí ní wà sọ fún báyìí àfáà wá ní wanzur bí tó ń gbé wo ibi táwọn èèyàn ti ń rárùn omi tẹ́kún ní pọ́blẹ́mù òrómi mu ọlọ́run ti rọ̀jò fún wa báyìí iṣẹ́ eré tó yẹ káwọn kan tọ́lọ̀hún bùkún kí wọ́n ṣe ń kásẹ̀ ńlẹ̀ àsìkò ẹ̀rùn èyẹ́kẹ̀lẹ̀ gbọ́sàdúgbò kẹgbẹ́ lọ́sẹ̀ kẹ́mọ̀ já omi 3000 fún yẹmọ mú kọ́dà kò ní ìdí pé alájì lágbọ́já níjà ó ti ń sin àwọn sọ̀nà el maruf tẹpọlọ́wọ́ tí wọ́n fi dí ohun tí afáwa ni kó wòye ládùúgbò bitọ́wà àwọn tó kọ́ ní bùkátà sómi tún òró mi fásitì onáàkà bíhìrán lọ gbẹ́kẹ̀ǹga gbẹ́kẹ̀ǹga síbẹ̀ ẹ̀já ìwòye àfáà sàpé àfáà da owó ẹyọ lẹ̀ kò kí ó má tẹlẹwọ́ rẹ̀ wá torí pé ìṣẹ́ àgbáwọn yẹn tí wọ́n mú àwọn ọ̀dájọ́ jáde ńgbà míbi tí wọ́n bá fẹ́ lò sí ni wọ́n lọ orí ọ̀rọ̀

nígbà jẹ́ kọ́lọ̀ mọ́ fi dáadáa aljaza'u al-ihsan illa al-ihsan ó ní wa yumsiku anka ad-damm ojúsùn tí ń jáde ń bí omi tó mi ń jáde tó mi ń jáde nì ọlọ́run ó lò nì náà láti fi káfàrú ẹsẹ̀ ẹ̀kẹ́ náà ti ń sun ọyún ti ń sun ẹ̀jẹ̀ tóun náà fẹ́ jẹ́ ojúsùn nì ojúsùn omi tí bá ti ń ọlọ́run ti fún lálàáfíà mélòó mélòó orú ẹ̀ tọ́kọ́tà lábala fẹ́ wọn lélẹ̀ kọ́ra láwọn àsìkò tá ń bẹ̀ yìí tí ẹ̀sà yé àwọn tí wọ́n ti lọ èyí tá a sọ yìí afọ́wà albẹ́yàkí wọ́n gbé jáde nù tíra wọn 953 lọ́wọ́ mú ọ̀kan náà àwọn afọ́wà imáàmù Shafi'i wọ́n ni annásu bin nasi ma dama alhayatu bihi wa sa'adu la shakka taratin wa tàhàràtùn wá tàhàràtùn wọ́n èèyàn mọ̀ bẹ fún yẹn ní o àjọ ń bẹ fún àwa ni olówó mọ̀ bẹ fún tálíkà àsìkòtọ́wọ́ ẹ̀ká wà táà ló kábẹ fáwọn tálíkà sáà ń bẹ fún wọn àsìkòtọ́wà náà ta nídi tálíkà káwọn ní ó lè bẹ fún wa wọ́n sọ pé ń jọ náwó olówó lásán tálíkà àfàyà àwọn ò lè ta tẹ́ǹtì a lè ṣẹ́gi àwọn ọwọ́n wà sáàdù láṣẹ́kà tààràtún wà tààràtún asáàdù unẹ́ ni ayyumun ìdẹ̀kùn ìdẹ̀ra tọ́lọ̀wọ́ bá ti fún wa yẹn àfáà ní ha opportunity ni o ìmọ̀ wa ń gbàkẹ́ mọ́ lọ ni o wà áfdọ́lù nẹ́ẹ̀sì máa bẹ́ ìnẹ̀lẹ̀ wà rọ̀ rọ́jùlùn ẹn tí lọ́lá jù nú èèyàn tí ń jẹ́ ni ọlá pàṣẹ kanú àdìsá àkàṣíwájú òun èmi tí ń sọ̀rọ̀ àtiwọ́ náà lónìí mẹ́rin àwọn ẹ̀ta gbèrò kí bùkátà àwọn sọwọ́ wa bíyá bó ṣe pẹ́ lómi bẹ́mi pé àwọn tí bùkátà àwọn ti fẹ́ bíyá ìwọ̀dìwọ́ kọdí tí ò fi bíyá àbáwa ni láyé múna anna yadal ma'arufi an ahadi mọ́fẹ́ nìkan ṣe ò tọ́wà sọpọ̀ ní ṣe dáadáa torí kí bẹ́ẹ̀lá nẹ́bì sallallahu alaihi wasallam rí àtà àwọn tó gbógun tà nẹ́bì ẹn tó múdà tó lòun fẹ́ sọrí ànẹ́bì kalẹ̀ nígbàtà nẹ́bì sùn tí dà wá bọ́ lọ́wọ́ rẹ̀ tí ń bí ànẹ́bì pé nígbàtà nẹ́bì ọ̀pẹ́ kaní ọgbà lọ́wọ́ bí tánẹ́bì ní ọlọ́run aláhùn tánẹ́bì tí dàjá wọ́ lọ́wọ́ rẹ̀ ànẹ́bì wá mú ìdà ma dumta muqtadiran fa sa'adu taratun lokun ba to ba lágbára ti ṣe dáadáa kò túmọ̀ pé ipa rẹ̀ ọ̀ká dáadáa o to aro wa lo ni alban koro yi lewani washkur fado ila suni illahi isju'ila wata wọ́n yẹn bá nti ara rẹ̀ ti bùkátà wọ́n yẹn biya ah mo dúpẹ́ tọ́lọ̀ ní káwọn ọmọ bábù káàtà wádọ̀ ti ẹni ọ̀jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ náà tẹ́kọ̀ọ́ lọ́wọ́ bábù káàtà lọ́ọ̀dọ̀ àwọn èèyàn gbogbo bà láfírí náà àwọn àfà wọ́n lè yẹn kú sọ́nà mẹ́ta wọ́n láwọn èèyàn kan bẹ tó jẹ́ pé oògùn ni wọ́n jẹ́ tán bá ti fi lè ó tẹ́ pé tẹ́ bá ni níjọ wọ́n wádọ̀ yín bó ìjẹ́ pé ìyìn náà kìí ojúmọ́ lẹ̀ ń lọ sọ́spítù kìí ojúmọ́ lẹ̀ ń lọ sí chemist pẹ̀fẹ́ rógùn ẹ̀yìn lo ògùn tọ́lọ̀ ń gbé kalẹ̀ àwọn ọ̀wá gbádùn wọn wá ń jọ yẹn ẹwà gẹ́gẹ́ bí ipò ògùn fún wọn dóòsì tó bá yẹ kí wọ́n lò wọ́n tí wọ́n kàkẹ̀kọ̀ pé ó lo prasamọ́ ó lo gbá ó lọ́wọ́ bẹ́ẹ̀rẹ̀ lóbi jẹ́ wọ́n sì láwọn kẹ́mẹ́ tó yẹ pé oúnjẹ ni wọ́n tẹ́kù ojoojúmọ́ la ní bùkátà sí wọn ẹnìkan rọrọ̀ kọjá oúnjẹ àwọn kẹ́tì mẹ́tẹ́ pé àmọ́dì ni wọ́n rírí wọn báyìí wàhálà dé ni ọlọ́fọ́fà mọ́sà wà lámọ́dì afọ́wà ni mọ́ dúpẹ́ fọ́lọ́n tọ́lọ́n gbé wọ̀kalẹ̀ pẹ̀ ilé ìkàlẹ́lẹ́kà inda náàsì àjáàtù oníhun tọ́mọ̀ wá fi dáadáa wọn ò sì kú lẹ́yìn ikú wọn wọ́n ti kó láìwò sí láàrin wa mọ́ni wọ́n ṣe bẹ̀bẹ̀ tí wọ́n ṣe sí ìsẹ́kìní ìsì ń lọ bẹ́ wà á sẹ́kọ̀ mú wà hún fi ń ẹ̀ẹ́sẹ̀ amíwátún àwọn kẹ́kì ń sẹ̀mí wọ́n ń bẹ láyé ní ṣùgbókù ni wọ́n táwọn yẹn bá dákọ̀ ọ̀nà pé ẹ̀ ẹjá bá ń lọ́wọ́lọ́dọ́ lágbájá wọ́n pé ẹmọ́ wulẹ̀ lọ kámọ bá yí báyìí ọ̀tẹ̀ wà tí òjò yé wà ni pé yóò sọ pé ó fún ni kò tó wọ́n ní bẹ̀rẹ̀ olè àbíkó pé ọ̀kan jú à ní ẹ̀tọ́ ti ẹ̀gbìn tó fún ọ wọ́n pé ẹ̀tọ́ ń pẹ́ kó fún mi ní wọ́n sọ pé wọ́n ni wájẹ sàárá ọlọ́jọ́ wọnú epo lọ́sẹ̀ ni àbíyọ̀ ẹ̀fẹ́ yorùbá owó oríṣiríṣi omi tókè ìbànújẹ́ pé ń bo ní tún pẹ̀sẹ̀ sí ó lè mú yẹn káwó lọ́dọ̀ ẹgbẹ́ fún yẹn gbà mí tọ́rọ ti wókè ọ̀dọ̀ lágbàáyà tó ń bá ti débẹ̀ yóò fún mi ní ohun nídìí ọwá síbẹ̀ ọkẹ̀ fún ọ́nà ẹ̀nìkan yóò fi sẹ́fúlòpù ọwá kí ya tọ́bákà kò túnmọ̀ òkè òun rẹ̀ ṣùgbọ́n inú ẹ̀kọ́ Yorùbá tó wúlò ní ti ká ti ẹ̀bọ́ sí ni ní tún kìí ṣe bẹ́ni tó dáa tí ó fún lẹ́sàn ó sì fún lẹ́sàn níwò kámọ́ àbójú kéré kankan inú dáadáa eléyìí ó mú wà yàdọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam tẹ́kọ́dọ̀ anẹ́bí nílá àti mbọ̀ ọ̀dọ̀ nílá àmọ̀ fẹ́rí sí àmọ̀ wọnú kànga anẹ́bí àmọ̀ múmbẹ̀ àtìmọ̀ jáde àtìmọ̀ padà sínú alùpùrọ̀hàn ni pé anẹ́bí látara ológìní tí yóò bá mọ́kè mùsù ó ní mùsù lé ó sì tì í mọ́nú kéèjì ó tì má mọ́ kò fún nje kò fún lómimu kò sì túlẹ̀ kọ́wàjẹ̀ fúnra rẹ̀ eléyìí látara ohun tó ṣe yìí pé ẹranko islam ó ní gbogbo nǹkan lọ́nkọ́ sí bàbá pẹ̀rin ọkọ wa bá ti pẹ̀rin kàtọ́ á tẹ̀ fí ẹ̀dá ìgbẹ́ wa kódẹ̀ ẹ̀rin kó sáà níbù káàbà fẹ́ fi gbúà níbi làbọ̀dọ̀ pa kí wọ́n kẹ́ mọ́ jù kò pẹ́yẹ láìjẹ́kọ́ fẹ́ jẹ́ kọ̀jẹ́kọ́ fẹ́ wa torí pé ọ̀pọ̀lọpọ̀ yóò bọ́ sọ pé èkúté fi àjá tí ẹ ó fi kíníkọ́ fẹ̀ fi àṣùgbà mọ̀tẹ̀nilẹ́ni wí àwọn tó ga lókè láàmọ́ tọ́ka ẹni tó gbéyàwó sílé kí òfun lóúnjẹ nínú wá ń kọ́ sọ pé èèyàn ló gbé sílé yìí òfun lóúnjẹ òfun ní mímu òsì túlẹ̀ pé ọlọ ní kòrán sọ fún wa pé mọ́ gbóbìnrin sọ́dọ̀ ẹ̀mí rẹ̀ ọ̀fẹ́ mọ́ òsì tọ́jú ẹ̀ òsì mójútó òfun ní ti díẹnu òfun lè tà tún fún yàn wàtàzàrú ha kálìmọ̀ àlẹ́kọ̀ ìbẹ̀nà àwọn èèyàn sọ pé wọ́n kò bìnrin wọn sílé inú lébẹ̀ ẹlẹ́bífà àwọn ọmọ lẹ̀bẹ̀ kò fún wọn ní kẹ̀kẹ́ jẹ kò fún lóúnjẹ kò fún mú òṣìṣẹ́ ọba tiẹ̀ lọ ṣẹ̀rí àti ìlànà ẹlẹ̀ pé àlẹ́kólówó ń bẹ tẹ́lẹ̀ obìnrin náà bá pín yóò di páwọn tó jù náà lọ láwọn adájọ́ wọ́n bá yí dá sí àbátọ́jọ́ àwọn ìmáàmù òlù torí pé ìṣe bẹ́ẹ̀ ológìní lè yẹta rẹ̀ wọ́n yóò káwáṣẹ̀ páwọn tí wọ́n tẹ̀ wá ń jó lógìní láàyè ni kí ó sì lè ti bí àìjí àìmú pa àwọn ẹranko ní pẹ̀lú ikú gbóná àfáà ló pera rẹ ni àbádáhun ṣe tí ń pẹ̀rẹ̀ mùsùlùmí eléyìí wọ́n náà ronú pa rẹ̀ bákan náà lẹ́gbẹ̀ẹ́ kejì anábì sallallahu alaihi wasallam hmm. obìnrin kan wà aljanna kọ́rọ̀ aṣẹ́wó ni olówó nẹ̀bì náà ni látara kó fajá lómi mu ajá tó fún lómi mu gan nínú àkọọ́lẹ̀ wọ́n ní bí kéyàn ó dódó ọwá pé ajá yìí sáà ń yanu ọ̀fún bí ó ṣe ṣe ọ̀nà odò sì gbì ọwá bọ́ bàtà àfikà ọwọ́ bí kọnsú ọwá bọ́ lẹ́sẹ̀ rẹ̀ kò ní bàtà ìbomi ọwá fi bàtà kọnsú yẹn bu omi ní odò ọwá fi sájà yẹn lẹ́nu ọlọ́run sì ni ọjà sẹ́wọ́ lóòótọ́ wọ́n wà tí máa ní mẹ́lára rẹ̀ mọ yá pẹ̀rẹ̀ gbogbo tó ṣe wà jẹ́nà látara ajá báwọn yẹn ọlọ́run wọ̀mí máa rọ̀ sàkínáhùn yóò fi kúrò àwọn náà sáwà náà jẹ́ èèyàn lásán àti rí náà tó jẹ́ àwọn ọlọ́lá olórí ìlú táwọn náà sì ti wọn ọlọ́run kò sẹ́kó wá lẹ́sàn kó sì fi dáadáa tí kó wá ń ṣe kó fi jẹ́ kí dáadáa ọmọ ṣẹlẹ̀ sáwọn àyè bíta ń

bákan náà fojú kéré àbúrú kan ọwá nítorí pé kíni fàláwòrọ̀ haita lady stesgorta min hasani tó bá fojú rí ohun tó ń fojú kéré nù dáadáa yẹn tó bá dàl kìyàmà ni inda sawabi nígbà tọ́lọ̀ fẹ́ fún ọlẹ́sàn o ni àtọ́lítàlẹ̀ ajaba min kíbari a ọba yanúlẹ̀ tó mọ̀ sí mọ̀ bẹ́ẹ̀sẹ̀ tó gbà mẹ́sù tóbi tó bá jẹ́ òun kìyàmà tọ́lọ̀ bá fi hàn Zauri àwọn tíra hiliyatul awliya wa tabaqatul asfiya pé dáadáa sọ náà màárù kẹsí dáadáa sí dáadáa sọ yìí kí láàfi ṣe àti pé báwo láti ṣe wọ́n ni la yatimmul ma'ruf illa bi dáadáa ò tí lè complete àsìkò táwọn èèyàn ní ìdí ẹ̀ tí wọ́n ní bùkátà ti dáadáa wà ní iná ẹ̀ ní ká sí ọmọ ìjẹ́ fún òpin gbàtà akẹ́ ẹ̀dín sìn láti jọ yìí ń kọ́ bí tààjí lè kọ́ wà kásẹ̀ kọ́gbọ́ sí àkókò táwọn èèyàn ní bùkátà sí tí a bá fẹ́ sí wọ́tẹ̀sìrìrìhì tàbá wá sí bá yóò kó tóbi tó ẹlẹ́ẹ̀kejì nìyẹn káfojú wo pé ó sì kéré nínú ìtàṣe ìtàṣe ní sì kéré tàbá ti bàbára rẹ̀ al'ujub àti alkiburu yóò wọ́n mẹ́mí wa pé adúrú tí mo nẹ́nu owó mi átọ̀fojú kéré rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ẹlẹ́ẹ̀kẹta wọ̀sátìrìhì òun ṣùgbọ́n pé lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe ètò ayé àwọn ò ní kọ̀kọ̀ wọ́n pariwo rẹ̀ káàkiri náà ni lágbájá tó ti ṣe báyìí oríṣẹ́ kí ní kọ́kọ́ wa àfáwa Malik bónú dinar káwàjẹ́ gbogbo alẹ́ta lábẹ́ ti fáwọn ẹlòmínà tí ṣe ń gbìyànjú lọ́wọ́ kò sí yọjá tẹ̀wọ́gbà àfáà ni lè án àtàsọ́dà bitamurotin halalin àfáà ní kí wá mú èso làbídù ẹyọ kan tó jẹ́ ọ̀nà aláàlì mo fi rí kí n fi ṣe sàárà kí n fi ṣe dára fáwọn èèyàn kí n fi tọrẹ fáwọn èèyàn ahabbu ilayya min an atasaddaqu bi mi'atin alfi aramin ju kí wá mú 100,000 dàbínú tó yẹ kọ́ ní àrámù mo fi rí kí wá fẹ́ ṣe sàárà nìkan ká kọ́ tó á ara rẹ̀ pé afẹ́ ti fáwọn èèyàn lóòótọ́ ń tàíkówójọ jìbìtì náà là ń dápadà sọ́dọ̀ àwọn tààrẹ jẹ síbẹ̀ ẹ̀kọ́ tí ọba ti jẹ́bẹ̀ alẹ́sàn bọ́tọ́ bá ti jẹ́bẹ̀ báyìí iná lọ àtàálẹ̀ tó yìí ọlọ́run wa ọba tó mọ́ ni o tí ọ̀fẹ́ dọ̀tí wà láyà gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí a ń gbéra wá ilẹ̀ òun náà ní sọ̀nà ìhàn ma'ruf ní máa ṣe dáadáa ní òní tó jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nínú oṣù kẹjọ tí í oṣù shaban ni a wà nínú rẹ̀ lẹ́yìn wá gbà náà ìmọ̀ràn fún àwọn tí wọ́n máa ń jẹ́ alàgàtà láàrin ìjọba tàbáwọn ẹni tí Allah subhanahu wa ta'ala tó ní kí àwọn tún ní jẹ́bẹ̀jẹ̀bẹ̀ lápá lọ́rọ̀ àwọn èèyàn mìkan. ẹ̀ẹ́lì ìsìsílẹ̀ àkàlọ̀ ọ̀dọ̀ àfàwà tó gbogbo ẹtí báyà lágbófinró ni àrípẹ́lá àwọn àkókò tá yìí nìsín ẹwọ ilé báyà ṣe kìníkà àwọn tápá àjọ ń gbèlú náà lẹ́yìn ẹgbẹ́ wa tó tán bá ti wọ́sọ wọ́n ti wọ́pọ̀ àwọn ti ju gbogbo èèyàn lọ ẹlòmí ń ṣiṣẹ́ sí àwọn mí ó sún ta wọn eréṣiríṣi làwọn kẹtí ń kún àárín àwùjọ àwọn ẹni ká pàrọwà sáwọn náà àbáwọn tọ́jẹ́ pé wọ́n ń fáwọn èèyàn ló ń jẹ tọ́jẹ́ pé àwọn kẹ wọ́n ń kó fún àwọn ọmọdúlé táwọn èèyàn ń gbé àwọn kẹ ní ọba àwọn mobilize àwọn èèyàn tó fi gbà á tí wọ́n kó fún wa là ń kó fáwọn èèyàn tá a ti lókè wájẹ́ pín kápàdà sọ́dọ̀ àfáwà àbáyáyà àfáwà Malik bónú dinar náà ni wọ́n ní jọkàn àwọn tó jẹ́ bí àwọn tó ń pè ní asharin àwọn tó bẹ́ àwọn tó mọ́ gba owó báyá bí owó orí àbá tó mọ́ gba táàtì lórí ọkọ̀ ojú omi wọ́n á jẹ́ pé yàtọ̀ sí sẹ́jìjọba rìn wọn wọ́n tún dá sí ara wọn jẹ́ wọ́n wá ń dá wọn ọkọ̀ ojú omi tó lóṣìṣì wọ́n ń gbó lọ́wọ́ wọ́n gbó lọ́wọ́ wọ́n á sì ṣọkọ̀ ojú omi ẹnìkan tí èso owó ẹ̀tọ́ wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹni ẹwà lọ bá àfáwà Malik bónú dínà àfáwà Malik dákùn ẹbá mi àwọn ènìyàn wọ́n dá mi dúró lápẹẹrẹ bí káwọn agbófinró dá yẹn dúró láwọn tí ó ti gbogbo nǹkan ló ní tẹ́gbẹ́ ẹ tẹ́gbẹ́ láwọn jẹ ọba ní ẹ̀dẹ́kùn ẹbá ń bẹ̀ wọn àfáwà Malik bónú dínà wá gbéra ọwá tẹ̀lé lọ ẹnu etídò ẹ̀dẹ́kùn ẹ̀ ni wọ́n ní ah, yá àbá yáyà ọwọ́ ọba yáyà kí ló dé tẹ ah, ah, wa àfáà aláàjì ẹ̀rẹ́ sọ fún wa pẹ̀lá pè wá lórí fún wọn bá rí ìwé ìṣiṣẹ́ wọn tàbá rí ìwé ìṣiṣẹ́ wọn ní lásán àti káàtù wọ́n lè láì sọ̀rọ̀ kí ló tẹ́ fi wá àfáà ní ẹ̀sà mọ́ wọ̀rí ẹni yìí mọ̀ tẹ̀lé wá wọn ní àti fílẹ̀ àti túlẹ̀ wọ́n ti gbówó lọ́wọ́ àwọn èèyàn lọ́kẹ́rin àwọn ẹ̀wà wò pé ọ̀dà gbàtà àfáà tí wọ́n tú ọkọ̀ ojú omi ẹlẹ́ni torí influence àfáà tẹ́ pé ẹ̀sàdúà fún wa bí tí wọ́n fẹ́ lò gẹ́mẹ̀rin àfáà wa ni àpò tẹ́ ń ju owó sí akóló tẹ́ ń gbó lọ́wọ́ àwọn èèyàn lówó tí ọ̀tọ́ tẹ́ ń ju sí tẹ́tí gbó lọ́wọ́ bí ẹgbẹ̀rún kèèyàn tẹ́ ń ju owó sí yẹn ẹ fún yín ó nítorí pé kíni a ó ní kí ló dé ẹfọkàn sí pé àdúà tèmi ó lórí yín wà á lùfù yẹ̀dù òun náà aléìkùn bẹ́ẹ̀ ni ẹ̀fẹ́ yẹ̀dù òun láhù láhù fún bẹ́ aléìkùn bẹ́ èmi èèyàn kan ṣoṣo ẹni kí n sàdúwà fún yín pẹ́tọ̀ ẹni ṣiṣẹ́ sí o ẹni ṣe kí ní o so èmi ọkùnrin balẹ̀ pàdúwà ní ọgbà lérí àwọn èèyàn ẹgbẹ̀rún sì ń sépèlè yẹ̀dùn owó àléékún ọwá ni àtàrà yustajabu li wahidin wala yustajabu li alfi so láàkà yìí ti sọ fún yín ni pé ẹ̀tẹ́mi ẹ̀yọ̀ kẹba sàdúwà àdúwà ní ọgbà lérí pọ́tàwọn ẹgbẹ̀rún kẹba sépèlè rí kò ní mú yín àbí ah, ẹ̀rọ lúpìwàdà nípa wà náà tí ẹjẹ́ ajálàgàta bá láàrin àwọn tí wọ́n ń tọrẹ tó pẹ̀lọ̀ kó fáwọn èèyàn ní ìlà kó jíṣẹ́ àárín tí àdúrà fẹ́ bá kí wọn yọ́dá fẹ́ iná tẹgbàgbé wa fìwọ́n kí iye àwọn èèyàn fẹ́ kó ń jẹ ìyọ́dọ́dọ̀ wọn tí ọ̀dọ́dọ̀ wọn tí wọ́n náà tún ti gbé síbò àwọn wọ́n ń sí pé ọwọ́n retí lọ́dọ̀ èèyàn kéréje tó nẹwọ́ dé ọ̀dọ̀ wọn ọlọ́kọ́sá àánú wa gbogbo ju bá a ṣe wáyé lọ ìwọ́kárẹ́ tí ó bá a bá ti rí lọ́lọ́wọ́n mọ̀ sí yàn lọ́wọ́ wa kágbìyànjú kárí pàǹsẹ̀ dáadáa níbi pa wábá sí mọ́. Jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ wa ní ẹ̀san olóore fún àǹfààní èèyàn wa nílé tí ẹ fẹ́ dá sí ètò àlèhúdà gẹ́gẹ́ bí a ti sọ síwájú àkáǹtì nàmbà wa ní 0005103179 àlèhúdà Islamic Development Foundation òun ni ó kọ tí a bá ní Jaiz Bank àkáǹtì wa 0005103179 nígbàtí a bá kúrò lórí ètò tán gbogbo àwa tí a bá sì ní ìbéèrè 08187996189 nígbàtí a bá parí ìyìn látẹ̀yìn aago méjìlá lọ ṣùgbọ́n tí a ti wà lórí ètò 09077711881 náà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Náà, ìbéèrè yìí. Náà. gbogbo àkókò yóò ta bá wà nínú jàmáà lọ́dá ibi kákìrún ní tí wọ́n sọ fún wa ní òkè mọ́kí jàmáà nílé báyàwà àtọmọ wa yọ̀kẹ́ ni báyàwà àtìyàwó wa ní ìrún jàmáà ń gbogbo àkókò lọ́lọ́lájú Zero nine zero seventy seven seventy one 1881 gẹ́gẹ́ bí ojú òpó ṣe ń ṣe mánàmáná a sì ń bẹ ọlọ́run nínú àánú rẹ̀ gbogbo ilé tí a tún fi bára wa sọ̀rọ̀ lénìí tó ojú òpó ni ọgbà bẹ́ẹ̀ àkórí ọ̀rọ̀ wa ilé tí a ti ń bára wa sọ̀rọ̀ bọ̀ wá ní ohun tí ó dídí ẹ̀lú wákàtí ni sọ̀nà ẹ̀yìn ni ó máa ṣe dáadáa kásìmọ̀ ọwọ́ lọ́hùn ní oríjì látara eléyìí tí ó ń ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àbí tí ń ṣẹlẹ̀ sí àgbáyé ní àpapọ̀ naam naam wa alaikum salaam wa rahmatullah orúkọ yín bí tẹ́ ń pè orúkọ mi ni Abdulaziz láti dé naam naam ìbéèrè yín naam àwọn tó jẹ́ dandan níbi sọ̀láàtì naam pẹ̀lú ògùn ọlọ́run a mọ̀ mẹ́nubà láwọn àkókò mi torí pé odidi àkórí bá sọ̀rọ̀ pé àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ èèyàn lórí ìhun tó pé ta bá fi ilẹ̀ ayẹ ti débi àwọn wa so ráká ní bàjẹ́ àbísọ̀ láti yẹn bàjẹ́ pẹ̀lú òwúrọ̀ lọ́njọ́ mi àmọ́ mú ẹnubà torí kí àkórí bá ń sọ̀rọ̀ odidi kan nẹ́nu tí ẹ béèrè àbíká súnmọ́ àwọn àfáà tó súnmọ́ wa. náà ẹ ti wà pẹ̀lú wa alẹ́kùn sara orúkọ yín bí kẹ́kín pè. náà ìbéèrè yín. náà wọn ò lè fi ìyẹ̀fún àwọn akéwọ̀n yàtọ̀

kìí gbogbo arúgbó lálẹ̀ pé wọ́n wá tò síta àwọn kan jẹ́ká mọ̀lọ̀ mú bá wọn ní ilé wọn ní irú ẹ̀ta fẹ́sẹ̀ nǹkan fún bá ṣe rí ní irú bá ṣe sàwọn tá a fẹ́ ṣe fún wọn so ní ṣókí pẹ́ẹ̀ta fẹ́ fún afẹ́ fún yẹn ní múrí márùn márùn ní sàbí ẹfẹ́ fún wọn 1000 ọ̀nẹ́ wá jìn arúgbó tí kò ní nǹkan ẹ̀gùn ọwọ́ ọ̀kọ̀kẹ́ lọ́túnṣẹ́ ìwọ̀ wábẹ̀ àwọn kan jẹ́ pé ẹ ń bọ̀ náà ẹ̀bẹ́ ẹ̀yìn gẹ́gẹ́ lẹ́lọ̀ bá wọn lọ́pọ̀ àwọn tọ́jà àwọn aṣáájú alánà tí wọ́n darí ayé wọ́n mọ́ lọ bá wọn lé wọ́n fà àkókò wọ́n jáde wá tàkàwọn èèyàn orí kò sáburú ń bẹ̀ ṣùgbọ́n ká wo ìṣe sí ẹni a fẹ́ ṣe nǹkan fún tí ò ní bí nira fún tọ́ ojú òpó ni ó ń ṣe báwọn pẹ̀lú àánú ọlọ́run lásìkò tí a sì ń ṣe kó ní ó gbélé nígbà bí ó ṣe mọ ní àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ káàkiri so kádàkùn kí á wá ọlọ́run ní àforíjì torí pé a ti ṣe lọ́hùn kò sì sẹ́nìkan tọ́rọ̀ náà yìí kò sí ẹnìkankan péye kọ́lọ́hún kó má sọ̀lá ìgbàgbọ́ jù bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹ̀rùn jàmáà wa ní kíkí bákan náà ni pé ìdólé pẹ̀lú àwọn ọmọ wa torí ọmọ ẹlòmíì tí ó ti rí bàbá rẹ̀ lójúmọmọ nísìn ọlọ́run